ọkùnrin ṣe dédé ẹ̀yìn tó see yan Olúwa. Praise the Lord. Alágbára lọ́lọ́run mi o, alágbára ni Jésù mi. Alágbára lọ́lọ́run wa o, alágbára ni Jésù wa. Ó lànà lórí òkun pupa ó wó di Jẹ́ríkò lulẹ̀ ó jí òkú ọjọ́ kẹrin dìde alágbára lọ́lọ́run wa mo mọ̀ mo mọ̀ mo mọ̀ pálágbára ní Jésù ní gbogbo ọ̀nà ẹ ṣé ẹ ṣé olúwa ní gbogbo ìgbà àdúpẹ́ àdúpẹ́ bàbá ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá wá sí dòní o ìyìn ló ń fẹ́ jálọ bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó dá wa sí di ọjọ́ tòní òní ni sátọ̀dé tó gbẹ̀yìn nínú oṣù october ọlọ́run tó kà wá yẹ ọlọ́run tí ò jẹ́ kí oṣù yìí kó parí wa yes àwa la fẹ́ parí oṣù yìí ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá ọlọ́run tí ò jẹ́ kí gbogbo ewu gbogbo ìdààmú gbogbo wàhálà tó ń bẹ́nu oṣù yìí ọlọ́run tí ò já nípinnu àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára gíga dúpọ̀ ayé lógo fún àánú àti orí ọ̀fẹ́ tí a rí gbà bí oṣù yìí ṣe ń parí lọ adúgbò tó dúpẹ́ ẹja ẹja ẹja rí sátọ̀dé tó gbẹ̀yìn nínú oṣù ọ̀ktọ́bà oṣù kẹwàá láyọ̀ àti àlàáfíà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúgbò fún ìrìn àjò yìí adúgbò tó dúpẹ́ ẹ bá wa rìn adúgbò tó dúpẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa a gbé ọ̀gá lórí ọmọ wa a gbé ọ̀gá lórí aya a gbé ọ̀gá lórí ẹbí àti ará wa arúgbátorí pé gbogbo ìròyìn ìbànújẹ́ ẹ̀yin lọ́run gbẹ́sẹ̀ lé ẹ̀já gba lẹ́tà ìbànújẹ́ ẹ̀já gba kọ́lù ìbànújẹ́ lórí ẹnikẹ́ni lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa a dúpẹ́ fún àánú tí a rí gbà a dúpẹ́ fún ojú rere tí a rí gbà nínú oṣù kẹwàá lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa a dúpẹ́ fún àwọn eré ayọ̀ ètò ẹjọ́ kó tẹ̀ wá lọ́wọ́ ní oṣù yìí àdúgbò fún àwọn ìgbéga lẹ́nu iṣẹ́ wa tí a rí gbà àdúgbò fún àwọn ọ̀nà tẹ́ là àdúgbò fún àwọn lẹ́tà ayọ̀ tá a gbà àdúgbò fún àwọn ìlérí ọjọ́ pẹ́ tẹ́ nínú oṣù yìí lórúkọ Jésù Olúwa gbọ́ pẹ́ wa ẹja dúpẹ́ o èmi á dúpẹ́ fún ìfẹ́ tí o ní sí mi o èmi yóò yin ọlọ́run mi olúwo ṣeun olúwo ṣeun amọrírì oore yín olúwa amọrírì oore yín olúwa lórúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa atẹ́gùn fẹ́ ìjìjà àdúrà torí pé ẹ̀jẹ̀ kí ìjì ìjì ayé ẹ̀jọ̀ gbá wa lọ ìjì october àdúrà torí pé ẹ̀jọ̀ oru ẹ̀jọ̀ oru ayé wa lọ ìjì tó jà ní october àdúrà torí pé ẹ̀jẹ̀ kó ru iṣẹ́ wa lọ lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa jésù kristi olúwa wa a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ àwa láyé àtúwà láyé a ọpẹ́ ló yẹ kí ló yẹ bàbá o a ọpẹ́ ló yẹ ọpẹ́ yẹ bàbá o a ọpẹ́ ló yẹ ó yẹ ọ́ o àwa láyé a tún wà láyé bàbá wa a ọpẹ́ ló yẹ. ẹ já lọ síwájú ọlọ́run ká lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ dáríjẹ̀ṣẹ̀ ẹ já bẹ̀ ọlọ́run pé tó bá ní gbogbo ọ̀nà tá a ti kùnà kí jésù kó dáríjì wá o kó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi wẹ̀wà àdúrà lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ibi tá a ti kùnà olúwa jọ dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ibi tá a ti ṣèké ibi tá a ti purọ́ ibi tí a ò ti ṣe fẹ́ wọ ọlọ́run olúwa dáríjì lórúkọ jésù járí ànúgbà járí ànúgbà gbogbo ẹ̀ṣẹ̀ bínú gbogbo ẹ̀ṣẹ̀ èròkèrò gbogbo ẹ̀ṣẹ̀ fẹ́kúfẹ́ olúwa dáríjì wá bàbá jésù pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ a béèrè fún ẹ̀jẹ̀ yín ẹ̀jẹ̀ jésù olúwa fi wẹ̀ wá olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya ẹ̀jẹ̀ jésù kó sọ wá di mímọ́ ẹ̀jẹ̀ jésù kó yẹ̀ wá sí mọ́ járe ànúgbà lórúkọ jésù járe ànúgbà lórúkọ jésù járe ànúgbà olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa dárí ẹ̀ṣẹ̀ jì wá ẹnì kọ̀ọ̀kan wa járe ànúgbà ẹ̀ṣẹ̀ sí ọkọ ẹ̀ṣẹ̀ sí aya ẹ̀ṣẹ̀ sí ẹ̀yàn ọlọ́run gan olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀ṣẹ̀ mọ́jọ dènà àdúrà wa lálẹ́ yìí bàbá jésù jọ ẹ̀ṣẹ̀ mọ́mọ́jọ dènà àdúrà wa lálẹ́ yìí olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya olúwa jọ dáríjì wá jésù kristi olúwa wá àwọn gbàdúrà sọ fọlọ́n pé olúwa mo tún ti dé síwájú wọ lọ́run lálẹ́ yìí olúwa wá bá ayé mi pàdé yes baba jésù wá la ayé mi kọjá pẹ̀lú agbára ìyanu rẹ olúwa la ayé mi kọjá ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára a tún ti dé síwájú rẹ lálẹ́ lórúkọ jésù olúwa láyé wa kọjá olúwa la ìdílé wa kọjá pẹ̀lú agbára ìyanu lórúkọ jésù olúwa bọ́ ọkàn wa pàdé pẹ̀lú agbára ìyanu olúwa járí ọ pẹ̀lú agbára ìyanu olúwa sọ̀kalẹ̀ lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ baba jésù jọ olúwa bá wa pàdé olúwa bá ayé wa pàdé olúwa bá ayé wa pàdé olúwa olúwa rìn láàrin wa olúwa wa fi agbára rẹ ràn olúwa wá fi iṣẹ́ ìyanu rẹ ràn láàrin wa olúwa já rí ọ jésù kristi olúwa wá àgbàdua sọ fọlọ pé olúwa tó bá dé gbogbo ìdè tó dè mí wọnú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa bá mi já bàbá jésù dáwọ́ mi kó já gbogbo èdè mi kó tú mi sílẹ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára olúwa dáwọ́ lé wa tó bá ní gbogbo èdè èṣù gbogbo èdè ẹ̀ṣẹ̀ gbogbo èdè ogun tó di ẹnì kọ̀ọ̀kan wọnú ìgbẹ́jọpọ̀ àdúrà yìí olúwa bá wa já olúwa dáwọ́ wa kó já gbogbo èdè wa olúwa tú wa lẹ̀ èdè kó máa já ayélujára kapa sídìkà pọ́lì èdè àìsàn olúwa já èdè wàhálà olúwa já gbogbo èdè tó dé wa lórúkọ jésù olúwa já tú tú wálẹ̀ jésù. olúwa tú ìdè àìlíkàpá aliakapa safa judikapolia olúwa máa já ìdè yes olúwa máa já ìdè máa já ìdè já ìdè tó di ayé wa tó di ere wa tó di iṣẹ́ wa tó di ọ̀nà wa olúwa máa já olúwa máa já gbogbo ẹ̀yìn ìdè nínú ẹ̀jẹ̀ ní omara lórúkọ jésù ẹ máa já àìlíakapa sudikapa ẹ já gbàdúrà yẹn olúwa tú yes má jẹ́ kí n gbé ìdè sùn lálẹ́ yìí olúwa já gbogbo ìdè mi olúwa tú sílẹ̀ olúwa sọ mí di òmìnira gbogbo èdè ọ̀tá tó dè mí olúwa já àgádágodo ògùn táwọn ọ̀tá fi tì mí olúwa já dànù èké pèdélìà ìdí ọ̀rọ̀ tán fi dè mí olúwa bá mi já ẹja sọ fọlọ́ bó olúwa ìdí ọ̀rọ̀ tí àwọn ọ̀tá fi dè mí olúwa bá mi já ire mi tí wọ́n gbédè olúwa túlẹ̀ olúwa tú ayé mi lẹ̀ olúwa tú iṣẹ́ mi lẹ̀ olúwa tú ọmọ mi lẹ̀ olúwa tú aya mi lẹ̀ olúwa tú ìdílé mi lẹ̀ olúwa máa já èdè olúwa gbogbo èdè àìsàn ẹ máa já lórúkọ jésù kristi olúwa já èdè àìsàn gbogbo ìdè tán fi dé eré wa ìdè tán fi dé iṣẹ́ wa lórúkọ jésù olúwa bá wa já bàbá jésù já ìdè yes ẹja gbà gbogbo èdè àṣetì gbogbo èdè àmúbọ́ olúwa jàdánù marali kapa ẹja gbà àdúrà yẹn olúwa já ìdè mi lálẹ́ yìí olúwa sọ mí di òmìnira olúwa sọ ayé mi di òmìnira olúwa sọ ìdílé mi di òmìnira jésù kristi olúwa wá a ó gbàdúrà a ó sọ fọlọ́pọ̀ olúwa dáwọ́ lé kó sọ ẹrù wúwo orí mi kalẹ̀ yes ẹrù wúwo orí mi ẹrù tí àwọn ọ̀tá dì lé mi lórí tó ń rin ayé mi mọ́lẹ̀ mo gbẹrù ogun gbogbo ẹrù wàhálà ti dààmú olúwa dáwọ́ lé mi kó yí ìdànù kó dáná sun ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa dáwọ́ lé wa gbogbo ẹrù wúwo orí wa olúwa sọ̀kalẹ̀ yes ẹrù wúwo orí wa olúwa sọ̀kalẹ̀ lálẹ́ yìí ah baba jésù jọ olúwa sọ ẹrù wúwo orí wa kalẹ̀ olúwa dáwọ́ lé wa olúwa dáwọ́ agbára lé wa kó o sọ ẹrù wúwo orí wa kalẹ̀ lórúkọ jésù olúwa dáwọ́lé wa ọba àwọn ọba dáwọ́lé wọlúwa dáwọ́lé wọlúwa dáwọ́lé wọlúwa dáwọ́lé wọlúwa jésù kristi olúwa wa so alẹ́ yìí a fẹ́ gbàdúrà so àdúrà tí a fẹ́ gbà wà nínú ìwé isaiah chapter forty three isaiah forty three verse nineteen so ó ní ó ní behold i will do a new thing now it shall spring forth shall you not know it i will even make a way in the wilderness and rivers in the desert. so uh, sorry, uh, for the for the next couple of days n fẹ́ ká ká ṣiṣẹ́ lórí aginjù yes pàápàá jùlọ ká tó wọ inú oṣù november so àwọn àdúrà tí a ó focus lórí pé àdúrà yẹn topic àdúrà yẹn ni pé olúwa fà mí jáde nínú aginjù ayé nínú aginjù ayé olúwa fà mí jáde so torí pé sẹ́rí oṣù november so oṣù yẹn ó máa jẹ́ oṣù tó máa tẹ́ pé ó máa prepare wa for twenty twenty two so tẹ́ bá wo ọdún twenty twenty two ẹ rí i pé two digits twenty twenty two two two two two twenty twenty two so ó ń sọ nípa double double double double so tá a bá wo november ẹ rí i pé eleven one one ni one one so which means pé a lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ láti inú oṣù november a lè bẹ̀rẹ̀ sí ní prepare fún twenty twenty two olúwa double your power olúwa sọ mí di púpọ̀ olúwa olúwa sọ mí di gbúgbòrò so nǹkan tí mo sọ débẹ̀ ni pé oṣù november ó máa jẹ́ oṣù preparation fún ọdún twenty twenty two ṣùgbọ́n tí yẹn bá wà nù aginjù tí wọn ò bá tí ì kó nù aginjù so kó tó wọnú oṣù yẹn <laughs> ó ṣeé ṣe kíyàn mọ́ kó ó ṣeé ṣe kíyàn ò há sínú aginjù oṣù yẹn so àdúrà tá a fẹ́ gbà lẹ́yìn ni pé olúwa fà mí jáde àdúrà yẹn là á tẹnumọ́ for the next two days ká tó wọ oṣù november olúwa fà mí jáde kó nù aginjù so ẹ rí i pé àwọn ọmọ israẹli ìgbà tí wọ́n fẹ́ kó nílẹ̀ egypt nínú exodus chapter fourteen so wọ́n ní wọ́n okun power níwájú wọn ogun Fáráò ṣe kíni ó tún wà lẹ́yìn wọn so jẹjẹ mọ̀ pé torí pé ọlọ́run jẹ́ alágbára ó sì gbà wọ́n lọ́wọ́ ogun Fáráò ó gbà wọ́n o lọ́wọ́ ogun Fáráò in fact ọlọ́run ṣe to the point pé àwọn ogun Fáráò wọ́n ní wọ́n parun sínú òkun pupa àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ṣe kíni wọ́n sì ré kọjá sí sí òdì kejì ṣùgbọ́n sẹ́wọ̀n pé nígbà tí wọ́n kò ní Egypt yẹn wọ́n wọ ilẹ̀ ìlérí wọn until after forty years ibi tí ogun wà nìyẹn o wọ́n wọ́n há tán sínú agijù ìrìn àjò tó yẹ kó take wọn ní at least eleven to seventeen days ìrìn àjò yẹn sì wá di kíni o ó di forty years mọ́ wọn lọ́wọ́ in fact nínú bíbélì tá a bá lọ wo ìwé nọ́mbà fourteen mi ò ní táìmù àti kà fún wa nọ́mbà fourteen ọlọ́run sọ fún wọn pé torí pé wọn ò gbà ń gbọ́ so ọlọ́run sẹ́rí ìrìn àjò yẹn at least ká ní wọ́n rìn tí yóò sí wàhálà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bí i abi forty days ni ṣùgbọ́n torí pé wọ́n gba ọlọ́run gbọ́ sọ ọlọ́run á sọ fún ọ ó ní pé ìrìn àjò forty days yẹn ó ní òun sọ ọdún ẹ òun sọ ọjọ́ kọ̀ọ̀kan òun sọ di forty years mọ́ òun lọ òun sọ di one year so ọjọ́ kọ̀ọ̀kan wá di one year so òun ló fi jẹ́ pé wọ́n fi wá lò forty years nínú aginjù so àwọn náà fẹ́ gbàdúrà mi ò mọ́nú aginjù tá a wà ṣùgbọ́n tí yóò bá tètè gbàdúrà ìyẹn lè pẹ́nu aginjù aginjù máa ń waste time yẹn ni so agíjì ó máa ń dá ayé èèyàn dúró so a fẹ́ sọ fọ́nà pé olúwa fà mí já àdúrà àtẹnu àdúrà tí a fẹ́ tẹnumọ́ nìyẹn pé olúwa fà mí jáde kò nú agíjù agíjù tí ayé mi há sí olúwa fà ayé mi jáde <laughs> kò nú agíjù agíjù agíjù tí iṣẹ́ mi há sí olúwa fà mí jáde kò nú agíjù nǹkan tí mo sọ fún alẹ́ kẹ́ ọ wà nù nọ́mbà fourteen thirty four. So, number fourteen thirty four Only according to the numbers of the days in which you spied out the land forty days. For each day you shall bear your gift one year, namely forty years, and you shall know my rejection. So, ṣe rí nǹkan báyẹn. Àwọn àwọn tí wọ́n ní pé kí wọ́n lọ wo ilẹ̀ yẹn. Tó nígbà tí wọ́n fẹ́ wọ ilẹ̀ yẹn. So, mo sì ran àwọn kan àwọn àwọn bíi twelve ó ní kán lọ wo ilẹ̀ yẹn kán lọ wo irú tí irú ilẹ̀ irú ilẹ̀ tó jẹ́ so àwọn yẹn ló mú ìròyìn bànújẹ́ àwọn yẹn ló mú wá pé ilẹ̀ yẹn o àwọn àwọn òmìnira ló wà ń bẹ̀ o àwọn ò lè gbalẹ̀ yẹn o so àwọn yẹn wọ́n forty days ni wọ́n lò so ọlọ́wọ́n á ní pé àwọn tó lọ wo ilẹ̀ yẹn o ó tẹ̀pọ̀ ní forty days so òun wà ó sọ forty days òun sọ di forty years so nǹkan tí agéjù máa ń ṣe nìyẹn ẹ já lọ gbàdúrà <laughs> a sọ fọlọ́ polúwa mẹ́tàlá kọ́kọ́ gbàdúrà yẹn ká tó wá gba àwọn àdúrà kéékèèké tó kù ká tó parí polúwa nínú agéjù ayé tí mo há sí olúwa fà mí jáde lálẹ́ yìí agéjù ẹlòmíì lè há sínú ó ṣeé ṣe kí ẹ há sínú agéjù àìsàn ó ṣeé kí ẹ há sínú agéjù ogun ó ṣeé kí ẹ há sínú agéjù wà ẹ já gbàdúrà olúwa nínú agéjù tí mo wà olúwa nawọ́ agbára kó fà mí jáde olúwa fà ayé mi jáde olúwa fà ìdílé mi jáde kò nú agijù ayé kò nú agijù ogun tá a wà olúwa fà wá jáde ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fà wá jáde kóònù agijù ọlọ́run alágbára fàwọ́ jáde olúwa fàwọ́ jáde olúwa kóònù agijù ayé kóònù agijù èṣù kóònù agijù ẹ̀ṣẹ̀ kóònù agijù àìsàn fàwọ́ jáde fàwọ́ jáde fàwọ́ jáde olúwa fàwọ́ jáde ah ẹja gbàdúrà yẹn o fàmíjáde olúwa tọmọtọmọ tọkọtọyọ tọkọtọkọ tayataya tẹbítara tiṣẹ́ tiṣẹ́ tògótògó fàmíjáde kóònù agijù olúwa fàyè méjáde kóònù agijù elia kápásílíà kóònù agijù tá a wà olúwa fàwọ́jáde olúwa fàyè wọ́jáde olúwa fàṣẹ fàwọ́jáde olúwa fàwọ́jáde olúwa afẹ́ afẹ́ afẹ́ rékọjá sínú ilẹ̀ ilẹ̀ ìlérí wa olúwa fàwọ́jáde kóònù agijù bàbá jésù fàwọ́jáde jésù kristi olúwa wọ́ọ́ ẹja gbàdúrà yẹn o so jẹjẹ mọ̀ pé nínú Exodus fifteen ìgbà táwọn ọmọ Ísírẹ́lì tán jáde kó nílẹ̀ Egypt wọ́n bẹ̀rẹ̀ sí ní hó wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn wọ́n bẹ̀rẹ̀ sí ní jó ìfà bíbélì gan sọ ó ní Mariam tó jẹ́ ẹ̀gbọ́n Mose wọ́n ní ó sì gbé ìlú ó sì bẹ̀rẹ̀ sí ní lu ìlú ó sì bẹ̀rẹ̀ sí ní jó wọ́n láwọn obìnrin sì wá ṣe kíni àwọn obìnrin sì bẹ̀rẹ̀ sí ní ba akọrin wọ́n bẹ̀rẹ̀ sí ní jó wọ́n <laughs> ṣùgbọ́n wọn mọ̀ pé eh, ìrìn àjò forty days á di forty years wọ́n há sínú aginjù <laughs> ẹ jẹ́ káwọn ló gbàdúrà o ẹja ẹja olúwa fà mí jáde kó inú aginjù tí mo há sí ah, olúwa fà mí jáde má jẹ́ n há sínú aginjù ní oṣù yìí olúwa fà yé mi jáde fà iṣẹ́ mi jáde fà ògo mi jáde fà ìdílé mi jáde kó inú aginjù ayé tá a há sí olúwa fà wá jáde pẹ̀lú ọwọ́ agbára ẹja tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fà wá jáde olúwa fà wá jáde olúwa ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá náà wọ̀ rẹ o ọlọ́wọ́ ńlá alápá ńlá alápá ńlá o bàbá náà pa rẹ o alápá ńlá pẹ̀lú apá ńlá rẹ pẹ̀lú ọwọ́ ńlá rẹ olúwa gbọ́ wa rí nínú agíjọ ayé tí a sá sí tí a para tí a ta a sọnù sí olúwa wá wa rí ọ ẹ̀gbọ́n wá mi rí kó nu agíjù kó fà mí jáde olúwa wá mi rí olúwa wá ọmọ mi rí olúwa wá aya mi rí olúwa wá iṣẹ́ mi rí kó nu agíjù fà mí jáde olúwa fà mí jáde olúwa fà mí jáde kó nu agíjù ẹ̀ṣẹ̀ olúwa fà mí jáde kó nu agíjù àìsàn olúwa fà mí jáde kó nu agíjù àlákàlà olúwa fà mí jáde kó nu agíjù ogun tí mo wà fà mí jáde olúwa fà iye mi jáde olúwa fà iṣẹ́ mi jáde olúwa fàmí ẹja gbàdúrà yẹn olúwa fà wá jáde yes kóònù aginjù aginjù jẹ́ ilẹ̀ gbígbẹ aginjù jẹ́ ibi tí kò sí omi aginjù jẹ́ ibi ó jẹ́ ibi ogun ó jẹ́ ibi tó le ẹja gbàdúrà níbi tó le tí mo wà níbi ilẹ̀ líle tí mo wà níbi ilẹ̀ tí ò sómi tí mo wà olúwa fà mí jáde o fàyè mi jáde fàyè mi jáde fàṣẹ mi jáde fàwọ mi jáde olúwa fà wá jáde kóònù ilẹ̀ aginjù yes kò sí nǹkan tí ẹ lè dáwọ́ lé nínú ilé aginjù tí ó succeed yes ẹ já gbàdúrà olúwa fà wá jáde ah ọlọ́run alágbára fà wá jáde olúwa kó nu aginjù fà yé wa jáde fà iṣẹ́ wa jáde fà ògo wa jáde olúwa fà wá jáde jésù kristi olúwa wa jésù olúwa wa ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ lọ́ọ́ tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ tó sàn ní Calvary wá dá mi láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ kọrin lọ tú wá sílẹ̀ alágbára gíga ẹ̀jẹ̀ tó sàn ní Calvary ó yá wá dá wa láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ alágbára gíga gíga wá tú wá sílẹ̀ ọba àwọn ọba o ẹ̀jẹ̀ tó sàn ní Calvary ó yá wá dá mi láre ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ alágbára gíga lọ tú mi sílẹ̀ ọba àwọn ọba ẹ̀jẹ̀ tó sàn ní kábàárì wá dá láre ẹ̀jẹ̀ tó gbangba kejì ìgbà kẹta olúwa fà jáde ah pẹ̀lú ọwọ́ agbára kúrò ní ibi ilẹ̀ líle ilẹ̀ tí ò sómi. So ilẹ̀ aginjù ah, ẹja gbàdúrà ẹlòmíín complain pé òun wá nǹkan ọwọ́ òun ò sì tẹ́ so ó lè jẹ́ pé bí aginjù lẹ́nu yẹn wà ẹlòmíín á ní pé òun apply fún kankan àwọn ẹgbẹ́ òun ti apply wọ́n ti dá wọn lóhùn ṣùgbọ́n òun nìkan ni wọ́n dá lóhùn àwọn tó apply tí wọ́n dá lóhùn yẹn wọ́n sí bí aginjù torí pé wọ́n wà ń bí aginjù ní gbogbo nǹkan ṣe dì <laughs> ó jẹ́ ibi tí ọ̀nà ti máa ń dí mọ̀yàn ibi aginjù ah ẹja gbà á olúwa mo fẹ́ bọ́ jáde èmi náà fẹ́ jáde kó òun aginjù <coughs> olúwa fà mí jáde pẹ̀lú ọwọ́ agbára fàyè mi jáde kó nu agijù olúwa fà iṣẹ́ mi jáde kó nu agijù ogun olúwa fà ẹ̀dá mi jáde kó nu agijù ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù alágbára ńlá pàmíjáde alágbára ńláńlá ọmọwájúbà rẹ alágbára ńláńlá wájúbà rẹ o àwa júbà bàbá àwa o alágbára ńlá pẹ̀lú agbára rẹ yes pẹ̀lú agbára ńlá rẹ olúwa fà wá jáde alágbára lọ́lọ́run mi alágbára ní jésù mi o ọba tó dáyé atẹ́kùn rẹ ní ìkáwọ́ kò máa sóhun tí kò lè ṣe o bàbá kò máa sóhun tí ò lè ṣe olúwa fà jáde yes ẹnì kọ̀ọ̀kan wa fà wá jáde olúwa kò nu agijù ayé tá a wà kò nu agijù ogun tá a wà olúwa fà jáde àìkọ́bá sàfàjìrì kàpọ́lìà olúwa la ọ̀nà àbáyọ kò fún wa ọ̀nà àbáyọ kò nu aginjù olúwa jọ là fàwọn jáde olúwa aginjù àlákàlà aginjù ogun tá a há sí olúwa fàwọn jáde olúwa fàwọn jáde jésù kristi olúwa wá jésù kristi olúwa wá ẹ jẹ́ gbàdúrà yìí ẹ jẹ́ sọ fọlọ́n pé olúwa nínú bí oṣù yìí ṣe ń lọ sí òpin olúwa mú mi rékọjá síbi ibi àyè ńlá olúwa mú mi ré kọjá síbi ilẹ̀ ìlérí ayọ̀ mi mú mi ré kọjá olúwa mú ayé mi ré kọjá mú iṣẹ́ mi ré kọjá èmi náà fẹ́ débi àyè ńlá olúwa mú mi ré kọjá síbi àyè ńlá ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa mú adé kọjá yes olúwa jẹ́ káwa náà cross over síbi ilẹ̀ ìlérí wa síbi ilẹ̀ ayọ̀ wa olúwa mú aré kọjá afẹ́ crossover mú ayé mú aré kọjá olúwa síbi àyè ńlá olúwa mú wa ré kọjá olúwa mú wa ré kọjá já cross over olúwa já cross over olúwa mú wa ré kọjá olúwa mú wa ré olúwa elémekete zidia àìkọ́bọ̀dàlí kaba sẹ́fọ̀ jírí kapa mú wa ré olúwa sínú ògo yes à ń lọ sínú ògo à ń lọ sínú ògo à ń lọ sínú ògo à ń lọ sínú ògo à ń lọ sínú ògo à ń lọ sínú ògo ẹ jẹ́ gbàdúrà olúwa mú mi ré sínú ògo ńlá olúwa fàyè gbà mí mú ayé mi ré kọjá sínú ilé inú inú ògo mú mi ré kọjá olúwa sí ilẹ̀ ìlérí ayọ̀ mi olúwa mú mi ré kọjá jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọlọ́n pé olúwa gbogbo agbára tó dá ayé mi dúró sínú agijù olúwa kọlù wọn àwọn agbára kan wà tí wọ́n máa ń dá yàn dúró sínú agijù ẹ gbàdúrà yẹn dáadáa o agbára tó dá mi dó sínú agijù olúwa kọlù <laughs> àwọn ọ̀tá ìdílé tó dá mi dó sínú agijù olúwa kọlù wọn gbogbo èdè tó dè mí sínú agijù olúwa jàdánù ẹ jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù alágbára tó dá wa dó sínú agijù olúwa kọlù ah, olúwa wó dànù olúwa jọ ṣubú mazadalikapa gbogbo ogun gan ogun máa ń dáyàn gan dó sínú agijù yes ẹ jẹ́ gbàdúrà ogun tó dá mi dó sínú agijù olúwa wó ogun náà dànù olúwa bá mi ṣẹ́ ogun náà wọlẹ̀ olúwa ṣẹ́ wọlẹ̀ ṣẹ́ wọlẹ̀ ṣẹ́ wọlẹ̀ days ṣẹ́ wọlẹ̀ days ṣẹ́ wọlẹ̀ days ṣẹ́ wọlẹ̀ days ṣẹ́ wọlẹ̀ days olúwa ṣẹ́ wọlẹ̀ ogun inú aginjù ah olúwa bíwọ́ gbogbo alágbára tó dábàá dó sínú aginjù aginjù àìlọ́kọ aginjù àìláya aginjù àìlọ́mọ agunjà àìníṣẹ́ lọ́wọ́ agijù àìníwèé gbogbo ogun tó dá wa dó sínú agijù tá a wà olúwa kọlu ogun náà dànù olúwa wó ogun náà dànù agijù àìníṣẹ́ lọ́wọ́ ogun tó daniel ogun tó dá wa dó sínú agijù olúwa kọlu olúwa wó dànù olúwa kọlu àìlè akọba sínfọ judea olúwa wó dànù jésù kristi olúwa wá ẹ jẹ́ gbàdúrà yìí ẹ jẹ́ sọ fọlọ́pọ̀ olúwa lálẹ́ yìí fún mi ní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn tuntun olúwa fìlẹ̀ mi lọ́wọ́ kọ́kọ́ tó ṣí gbogbo ilẹ̀kùn ire mi ah ẹja béèrè fún kọ́kọ́rọ́ yẹn ká tó wo oṣù november so oṣù november yẹn a gbàdúrà gidigidi lágbára ọlọ́run a ò ní a ò make sure pé a ò mísì kankan náà àwọn àdúrà wa a ò lágbára ọlọ́run mo gbàdúrà pé ọlọ́run á fún wa ní oore ọ̀fẹ́ á fún wa ní àyè láti gbàdúrà dáadáa ẹja olúwa fún mi ní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ tó ṣí gbogbo ilẹ̀kùn eré ayọ̀ mi ní oṣù november <laughs> yes olúwa philip lọ́wọ́ kọ́kọ́ tó ṣílẹ̀kùn ilé ah bí a bá ti ń wá ilé o ẹja lọ kọ́ sílẹ̀ oṣù november ilé kọ́kọ́rọ́ ilé ó tẹ̀ wá lọ́wọ́ yes tá a bá ti ń wá iṣẹ́ ah, iṣẹ́ gidi tá a bá ń wá ìgbéga ah ah kò sóhun kóhun tí a ń wá ṣẹ́ni tí kọ́kọ́rọ́ tá a bá ti gba kọ́kọ́rọ́ ẹ̀ á wà easy fún wa ẹja bèrè fún kọ́kọ́rọ́ ah ah ṣebí wọ ni alágbára ṣebí wọ ni ó dá ayé àti ọ̀run kọ́kọ́rọ́ tó sí oṣù november olúwa fúnlẹ̀ mi lọ́wọ́ tóbi ní kọ́kọ́ tó sí gbogbo lẹ̀kùn rẹ̀ mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa fún mi ní kọ́kọ́rọ́ agbára àìlìyà kàpàsíríkà pọ́lìà kọ́kọ́rọ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu olúwa fúnlẹ̀ lọ́wọ́ olúwa fún wa ní kọ́kọ́rọ́ fún wa ní kọ́kọ́ tó sí oṣù november eliaba safa jirika pọ́lìà kọ́kọ́rọ́ tó ṣí gbogbo gbogbo ilẹ̀kùn ayọ̀ gbogbo ilẹ̀kùn ìgbéga tó ń bẹ ní oṣù november kọ́kọ́ tó ṣí àpò ìbùkún olúwa filẹ̀ alọ́wọ́ ẹ̀gbọ́n fún wa ní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ìgbéga filẹ̀ alọ́wọ́ olúwa kọ́kọ́rọ́ ilé wa kọ́kọ́rọ́ mọ́tò tuntun ayélujára kọ́pọ̀ sífò jìdíà kọ́kọ́rọ́ mọ́tò tuntun kọ́kọ́rọ́ ìbùkún tuntun olúwa fìlẹ̀ ọlọ́wọ́ olúwa fún wa ní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ agbára olúwa fìlẹ̀ ọlọ́wọ́ kọ́kọ́rọ́ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àìlíà masidika polia olúwa fún wa ní kọ́kọ́rọ́ olúwa oṣù november báwa ṣì kọ́kọ́ tó sí oṣù november olúwa fìlẹ̀ ọlọ́wọ́ jésù kristi olúwa wa ẹja gbọ́wọ́lé orí wa ẹja gbàdúrà pé olúwa òróró láti tayọ òróró tí ayé mi ó bẹ̀rẹ̀ sí ní fi tayọ olúwa tulẹ̀ mi lórí lálẹ́ yẹn jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹjẹ́ àgbà yes òró tí ó mú wa tayọ yes níbi tá a ti ń ṣiṣẹ́ ẹjẹ́ àgbàdúrà yẹn òró tí ó mú wa tayọ níbi tá a ti ń lọ sí skul òróró tí ó mú wa tayọ nílùú tá a wà á olúwa dàlé wa lórí òróró tí mú ni tayọ ọyá dàlé wa lórí olúwa dà òróró wa lórí olúwa àìkọ́bá sàfàjìríkà pọ́lígà sàfàjìdá ìlẹ̀yà òróró tí mú ni tayọ òróró tí ó fa orí wa sókè olúwa dàlé wa lórí olúwa dàlé wa lórí òróró tí ó mú wa kó lẹ́ni ẹ̀yìn tá a fi ní dẹni ẹ̀yìn mọ́ tá a náà fi dẹni iwájú tá a fi dẹni táwọn èèyàn fi ń tọrọ olúwa dàlẹ́ wa lórí òró tí ó mú atayọ òró tí ó mú kí ògo rẹ kó bú jáde nínú ayé wa olúwa dàlẹ́ wa lórí òró láti ọ̀run wá yes kì í ṣe òróró anointing ọ̀rẹ́ tí ayé o òró láti ọ̀run wá olúwa túlé wa lórí yes irú òró tẹ túlé Dáníẹ́lì lórí tẹ fún mú kí Dáníẹ́lì ó tayọ olúwa dá òró náà lé wa lórí olúwa adúgbò tó lópin ẹ ti ṣe o Jésù Kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà a sọ fọlọ́ olúwa mo fẹ́ lọ yìí olúwa bá mi ṣẹ́gun àlákàlà gbogbo alágbára òkun tó ń fi òru bá mi jà olúwa fòru òní yọjú wọn dànù olúwa fìdá iná bẹ́ wọn dànù gbogbo ogun ojú ọ̀run olúwa gbọ́ dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù afẹ́lẹ́ ọ̀sán alẹ́ olúwa gbogbo ogun ojú ọ̀run gbogbo ogun àlákàlà gbogbo ogun kí ẹ máa jẹ lójú ọ̀run kí ẹ máa sá lójú ọ̀run ogun kí ẹ máa wà ní òòrùn lójú ọ̀run ogun tí ń mú kí ẹ máa rìn lórí àkìtàn ogun tí mo kí òjò mọ ọrọ̀ síyàn lórí lójú ooru gbogbo ogun tí mo kájọ́ mọ léyìn lójú ooru olúwa ṣẹwọlẹ̀ ṣẹwọlẹ̀ jẹ́ gbogbo àlákàlà ogun tí mo kí yẹn mọ orí òkú lójú ooru olúwa ṣẹwọlẹ̀ àìkọ́bọ̀ sáfọ jírika pọ́líà gbogbo àláìfà sẹ́yìn gbogbo àlákàlà ẹ̀jẹ̀ jésù kó parẹ́ àyèlìyà ẹ̀jẹ̀ jésù kó parẹ́ in the name of jesus olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ olúwa agbára kágbára tí ń fi ojú oorun bá wa olúwa kọlù wọn àwọn tí ń di ìdàkudà wá bára lójú oorun olúwa bẹ́ dànù olúwa fi ìdáná bẹ́ dànù àìkọ́bá sáfà jírikapa ẹja gbàdúrà yẹn ìdàgínà kó bẹ́ dànù yes àwọn alágbára tí ń rìn ní mọ́lẹ̀ olúwa rìn wọ́n mọ́lẹ̀ yes àwọn tí ń rìn wá mọ́lẹ̀ olúwa rìn àwọn gan mọ́lẹ̀ lálẹ́ olúwa rìn wọ́n mọ́lẹ̀ lórúkọ jésù olúwa tẹ̀ wọ́n mọ́lẹ̀ àìkọ́bá sáfà jírikapolia a bèrè fún iná agbára láti ọ̀run wá olúwa dáná agbára sínú ayé wa iná àdúrà olúwa dasúnú ayé wa ẹ̀mí mọ́ mí sí wa ẹ̀mí mọ́ mí sí wa ẹ̀mí mọ́ mí sí wa ẹ̀mí mọ́ mí sí wa yẹ sọ́wọ́dà lágbára agbára àdúrà tí ò ṣe dojú ogun kan olúwa jó wọnú wa lọ jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ká fi ìsìn ọ̀la lẹ́rọ̀ lọ́wọ́ pé gbogbo bíi tí àwọn èèyàn ti mọ jọ́sìn kọ́lọ́run kó sọ̀kalẹ̀ pẹ̀lú agbára kọ́lọ́run kó wá tú kó wá já àwọn aláìsàn kọ́lọ́run kó wò wọ́n sàn àwọn tí wọn ti mọ jésù kọlọ́run kó farahàn wọn ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù àfi gbogbo ilé ìjọsìn bí ibi tí àwọn èèyàn ti máa ké pe orúkọ olúwa ní ọ̀làlẹ́ iná wa lórúkọ jésù olúwa sọ̀kalẹ̀ ẹ̀mí mọ́ wá ṣiṣẹ́ agbára wá ṣiṣẹ́ ìyanu wá já èdè wá tú èdè wá dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wá àwọn tí wọ́n ti mọ̀ olúwa farahàn wọn olúwa tàmọ́lẹ̀ gbàlà sínú ọkàn wọn gbogbo àwọn tí ó mọ wá sílé ìjọsìn lórúkọ jésù olúwa dáwọ́lé wọn ire tó yẹ ẹnì kọ̀ọ̀kan wá olúwa filé wa lọ́wọ́ gbogbo ogun èṣù olúwa ṣẹ́wọ́lẹ̀ gbogbo ogun ọ̀tá olúwa ṣẹ́wọ́lẹ̀ adúgbò torí pé ti gbọ́ tiwa o gbọ́ aláṣẹ ọ̀run o jésù kristi olúwa wá. ọ̀rọ̀